olúwo ń wá hasan lawal ó ní ẹ̀bùn owó ńlá wà fẹ́ni tó bá rí i olúwo ti ìlú ìwò ọba abdulrasheed adéwálé àkànbí ti kéde pé ẹnikẹ́ni tó bá bá òun rí ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ hasan lawal yóò gba ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ọmọ agboolé bello nílùú ìwò ni wọ́n pe hasan gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ọba àkànbí fúnra rẹ̀ fọwọ́ sí tó tẹ aláròyé lọ́wọ́ ṣe ṣàlàyé ó ti pẹ́ tí Hasan ti ń dá wàhálà sílẹ̀ nílùú náà tó sì ń da omi àlàáfíà gbogbo agbègbè tó bá dérú olúwo sọ síwájú pé láàárọ̀ ọjọ́ ajé monde ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ló déédé bẹ̀rẹ̀ sí í ṣá àwọn èèyàn tí wọ́n ń lọ jẹ́ẹ́jẹ́ wọn ládàá láìṣẹ̀ láìrò la gbọ́ pé hasan kọjú ìjà sí àwọn èèyàn ìlú ìwò tó sì ti di gbogbo ìgbà fún un láti máa hùwà ìbàjẹ́ yìí níṣe ni wọ́n ní ó ṣá àwọn èèyàn náà yànnàyànnà ọba àkànbí tẹ̀síwájú pé ìkòkò kò ní gbomi kó tún gbẹ̀yìn kó tún gba ṣọṣọ inú ẹ̀ fún àwọn olè jàǹdùkú àtàwọn ajagunbalẹ̀ nílùú ìwò nítorí èyí tí ọwọ́ bá tẹ̀ nínú wọn kò ní í lọ láì jìyà gẹ́gẹ́ bó ṣe wí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ̀nyín.